kí ló dé kí ló ṣẹlẹ̀. èkìtì ojú èèyàn tí mo ti rí rí ṣé wọ́n ti rí mi rí. ẹbí máa ń jẹ́ ìyá ẹjọ́ lè fà mí nípa àbúrò. ọjọ́ ìwọ la rí wẹ́rẹ́ láì gba visa yìí láti kan tó ti kúrò nínú ilé are you crazy are you mad is something wrong with you. má bí ẹni àti máa máa padà dé ilé kí tètè jẹ́ gbọ́dọ̀ wá sọ fún un. what ó ṣe kí ni. mú mi èwo mi lè máa jà torí ọkùnrin kan. Ah, ẹ máa gbọ́ wẹ̀ ọ́ jà torí ọkùnrin. wàhálà èèyàn lè bá mi fọkàn ayé ẹ̀ máa bàjẹ́ ni ọ̀dọ́ ọ̀bá gbọ́. irú ẹ̀ ṣé kò mọ̀ pé ṣé òkè ṣé gbogbo yóò tóbi rẹ̀ bá ní ló fi ń bímọ ni. àtẹ́lù mo máa rò pé onílàka yìí mo rò pé onílàka yìí ọ̀rọ̀ gidi wo lélẹ́yìn fẹ́ sọ jáde lẹ́nu. ẹ já wèrè ni bàbá. yálà yẹ ẹ̀yà wèrè olùsí ọmọ wèrè. ẹ má lọ ẹ má lọ. máa try láti pretend kí ni nǹkan tó ń ṣe lémi kí ló fẹ́. if you cannot handle the consequences of your action so how is that my problem. èwo ni ó ti ṣe níbi pé kí commit suicide ìwé pa ó fún mi. kí ló ń dẹdú. ṣé ọmọ yìí kó máa doyún nígbà tó ń lọ jẹ ni. wàá ní ẹjọ́ ọmọ yorùbá bí ewu náà kó sọ pé ọmọ àlè ni mí. ẹ ìyá ẹ mọ kò ń ṣàrùn. èmi máa gbé ògùn lákàyè ọ̀sìn máa lè wá sínú ilé tí wàá fi búra pé ijọ́ tí o bá gorí obìnrin mi kíkan ẹ̀kọ́ dorí kodò báyìí kò dẹ̀ ní gbérí mọ́ láyé. ẹ ẹ ọgbọ́n mẹ́ta.